bí ajá bá jí ajá mọ rìbá fọlọkọ ní ìran jí wọn mọ rìbá rẹ pẹ èmi jí lónìí mo lù fún adé ẹjẹ mọ bàbá mi ajibọlọ mẹdọọbùn rógójì ọmọ yọ ṣẹṣẹ tó mọ tó o mo o àṣọmọ adé ẹyọ yín o ọmọ mo tún kí yín ẹ kú déédé àkókò yìí ẹ tún kú ṣàmánì yìí ẹ jẹ́ mú wá báyìí ìpínlẹ̀ Ògùn ni mò ń lọ lónìí ìpínlẹ̀ Ògùn mò ń lọ kẹ́ni tó ṣẹlẹ̀ ńpínlẹ̀ Ògùn ẹ̀yin àgbààgbà Yorùbá mẹ́wàá ń ṣẹlẹ̀ mẹ́wàá ń ṣẹlẹ̀ ń dúníyà ẹ jẹ́ n kọ́kọ́ mú wá ná báyìí pẹ́ṣẹ́ lóòótọ́ ni wípé àwọn olóṣèlú ìlọ́jẹ́kẹ́gbẹ́ òkùnkùn kọ́ máa gbilẹ̀ sí i lórílẹ̀‐èdè nàìjíríà nígbà ó ṣe wípé lákòókò tí wọ́n bá fẹ́ tí wọ́n bá fẹ́ díje dupò wọ́n wàá pé wọ ẹ̀yin ẹgbẹ́ ẹ̀yin ẹgbẹ́ òkùnkùn ẹ máa bọ̀ o wọ́n gbé owó ńlá fún wọn ẹ lọ bá lágbájájà lọ dàbí kan rú àbí ẹ ẹ ẹ wọ́n ṣá lò wọ́n <laughs> àjámọ́ ọmọ tiẹ̀ fún lọ́mú ọmọ tòjú ọ̀rẹ́ àkìmọ́lẹ̀ ẹ̀yin ọ̀dọ́ ẹ yá mi létí yín àwọn ọmọ tí wọ́n ń kọ́ ń bò wọ́n wà ẹ̀já mọ̀ bẹ́ẹ̀rẹ̀ àwọn ọmọ tí wọ́n ń kọ́ ń bò wọ́n wà tó fìdí wípé ọmọ ọlọ́mọ là á ránṣẹ́ èdè tòrótòró ah, bàbá ń bá rí ọ̀rọ̀ rẹ o ẹ̀yin àgbààgbà Yorùbá èyí tó ṣe wípé wọ́n bàyàn lẹ́rù nígbà tí àwọn afurasí ọ̀daràn tó ṣe wípé wọ́n láwọn olóṣèlú kan ni wọ́n rán wọn ṣẹ́ yìí nígbà wọ́n ń sọ̀rọ̀ fún rere ayé aláròyé ó bani lẹ́rù ẹ rí wípé mo sọ fún yín pé ìrírí ayé aláròyé tí ń bẹ níkànnì tẹlifíṣàn aláròyé online àní tọrọ dàkọ́bọ̀ lójú ṣùgbọ́n kí n tó bọ́nu kọ̀ọ̀kan dùn ètò ń bọ̀ náà. aláròyé máa ń yọ̀ ọmọ yín ò ní bẹ̀rù ẹ̀yin náà ò ní ṣẹrú lágbára ló aláwòrán bí torí wípé àwọn àgbàlagbà ní máa sọ̀rọ̀ kan wọn á ní ọ̀tọ̀tọ̀ ń tọ́ ó ti dáwọ́ ọ̀tọ̀tọ̀ ń tọ́ ọ̀rọ̀ rọ̀rọ̀ ti dáwọ́ ọ̀rọ̀ rọ̀rọ̀ kàkà káwọ́ ọ̀cháró règbèrè òkun règbèrè ọ̀ṣà yọ̀lọ̀ rèé mú bẹ kóyùn kó jèjì wáyé lágbára ló aláwòrán bí ẹ ní tẹ́ ọmọ tẹ́ ẹ bá bí ò ṣerú ẹgbẹ́ àwọn ò ní í ṣerú olóṣèlú wọn ò sì ní í ṣerú àwọn èèyàn kan bẹ̀tẹ̀ ẹ̀jẹ̀ ń ṣe báyìí arákùnrin tí à ń wò yìí Usman Akínrìnóyè ló kọ ẹ̀ Usman Akínrìnóyè ni ah, ọmọ ẹgbẹ́ òkùnkùn ẹ̀yẹ ló ṣe ṣùgbọ́n bẹ́ẹ̀yàn bá gbọ̀n tó wí àánú àbí amóhùnṣe èèyàn ẹ mọ̀ wípé bíi kéèyàn ó ti rò ó ó ti rọra ẹ̀ wípé ẹ ibi ọ̀rọ̀ bá já sí náà lọ já ṣùgbọ́n kí n tó máa lọ ẹ̀já gbọ̀n tó wí ná. aláròye máa wí o. orúkọ mi ni usman adírinoye wọn máa ń pè mí ní pẹẹtì ọmọ abẹ́òkúta ní dáàdì mi ṣùgbọ́n ọmọ bíbí owóde ìyówóde lọ bí mi sí owóde ìyíwá owóde náà mo gbé thailand mo kọ ìgbà tó ṣẹlẹ̀ ni pé nígbà kan rí tí mi mọ ọkàn mo lọ ṣe ẹgbẹ́ òkùnkùn ṣùgbọ́n nígbà tí ọlọ́run tó wá gbà kóso mo padà ṣe OPC mo ṣe ẹyẹ supreme senior convertality báwo lè ṣe join inú kòròdú mo ti join ẹgbẹ́ ọkọ̀ sọ fún mi pé a fẹ́ lọ ṣe kó mọ́ni mo kàn sí wọn lọ́lọ́jọ́ yẹn bọ̀bá tí mo tẹ̀ ti ráwọn nígà àwọn boys tó pọ̀ tó di pé wọ́n jẹ́ kó yé mi pé wọ́n fẹ́ initiate mi ṣe mọ̀ ọdún náà kò hun mi náà bọ̀ ọgbà tí ó ti di pé mo ti ráwọn boys mo fi wò pé kan tó fi ń tọkọ máa fi ń catch form ládùúgbò tó fi ó dàbí fine boy ni torí gbogbo àwọn mi ò gbọ́ anything like pé bóyá ó ń para wọn. báwo ló ṣe initiate yẹn. ọ initiate wa bóyá máa initiate náà ni. kí ló máa ń ṣe afẹ́kẹ́ sọ bó ṣe ẹyẹ ẹyẹ ṣe initiate. Ah, ìyẹn mi ò mọ̀ mi ṣe lè sọ yẹn bọ̀ nọ́mbà one náà ló máa initiate wa. ìwọ náà mú yín lọ tó ti initiate yẹn. grand náà la máa wà. okay kò sí ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ ju pé wọ́n máa gbé ọwọ́ lé ẹ lórí wọ́n dẹ̀ máa sọ̀rọ̀ bọ̀ ọ̀rọ̀ yẹn mi ò lè sọ torí pé ẹni tó bá jẹ́ wọn ló máa sọ wọ́ọ̀dù yẹn tó bá dẹ̀ ti sọ wọ́n dẹ̀ máa ṣàmì so after yẹn ó máa dìde. so kí ló wá ṣẹlẹ̀ tí ẹ wá di ẹ tí tó ṣẹlẹ̀ ni pé mo rí pé ẹgbẹ́ yẹn létà tì ó jẹ́ ẹ̀kọ́ tó máa ń pa dádì mi tó máa ń ba orúkọ jẹ́ mo dẹ̀ padà lọ ṣe OPC ìgbà tí dádì mi ní nǹkan táwọn fẹ́ ni pé kí n dùn àwọn nínú wọn á ní kí nìkan tẹ́lẹ̀ fi jẹ́ kí n dùn yín nínú wọn ní ti máa ṣe OPC wọ́n dẹ̀ mú mi lọ ṣe OPC lọ́dọ̀ baba state lówódé ọdún náà zone OPC yẹn àwọn ọ̀dàrẹ́ pọ̀ lóríṣiríṣi bọ́ ẹnìkan ṣoṣo wà tẹ́yẹn pé kọ́lọ́ máa fọ̀run kẹ wọ́n máa ń pe alias ẹ̀ ní ọmọ ẹkùn Táíwò Òní ni orúkọ ẹ̀ bọ̀ àwọn custom ló pa ó jẹ́ nǹkan tó bà èmi jẹ́ gan-an torí tó bá yẹ kó kú ni kò ń fi mí ṣeré ó máa ń mú mi lọ fi ṣẹ́ débi pé mi ò ráyè ọ̀rọ̀ ẹ̀yẹ mọ́ láyé mi bàbá tẹ́ni yẹn tí wàá kú mo padà ní issue kan tó yẹ pé ó tún mú mi lọ sí prison kò ń ṣe ìjà kan tó nágbára bíi pé kéèmà àti ìyànjọ ọjà ládùúgbò bọ èmi àti èèyàn kò ń ṣe pé bóyá afra tó wọn máa ń pè ní olówó láyé mọ bíi pé bóyá kọ́ta gba lémi kọ́ tó gba ọ̀dọ̀ ẹ̀ ibi tí kọ́ta gba ẹ̀ kò yẹ kẹ́ ẹ̀ domi sí bíbá ọlápò náwó lọ́wọ́ ó jẹ́ ìyàntẹ́ ayé mọ̀ gan but ó ní threatening of life pé mo threaten life òun so ọ gbé mi lọ prison gbà yẹn but mi ò ṣe wọn mo wá remind tí mi fi jáde náà remind mi ò gbẹ jáde bàtí mi dẹ̀ jáde kó bẹ́ẹ̀ already kí n tó lọ náà ni mi ti ṣèpinnu tí mo ti wà nù bọ̀gbà tí mo rí pé mo wà ń bẹ̀ yẹn náà mi ò rí OPC kankan wá wò mí nínú àwọn zone tájọ wà mi ò rí mẹ́mbà kankan wá wò mí ṣẹ̀bọ̀ ibẹ̀ yẹn gangan gangan náà nǹkan yẹn ti ń kó lọ́kàn mi bọ̀gbà tí mi tẹ̀ tó wá dé náà mi ò tí ì lo oṣù kan ta rárá ẹni tó tó wá jẹ́ bíi táyé sí mi tó jọ mí gan tẹ́ pé tó bá rí wọ́n máa ń ṣì wá mú ni ó ní bọ̀dá mi ẹ ṣe kíní mọ́ òun gangan gangan òun fẹ́ rìn lànà ẹ̀ mo wá sọ fún tẹ́lẹ̀ pé ọ̀rẹ́dì náà mi ò mọ ẹnìkankan nu yín pé àbúrò mi ọmọ ìyá mi bàbá mi ni Fawaz Adérinòye wọ́n máa ń pe alẹ́ àṣẹ ní gala so mo nígbà tó jẹ́ pé nọ́mbà wà mi ò mú yín lọ ṣe ẹgbẹ́ yìí pé kẹ́ wá lọ ṣe so mi ò dẹ̀ mú wọn lọ́tòótọ́ mi ò mọ̀gbà tó ṣe mi ò mọ̀gbà tó ṣe mo kọ̀ dé náà lọ́jọ́ yẹn ló mo travel gbà yẹn ló òun ẹ̀yẹ ọ̀nà àbúrò mi ẹ̀yẹ ṣẹlẹ̀ mọ̀gbà tó ti ṣe mi ṣáà lè sọ pé àtìgbà yẹn ọmọ yẹn máa ń kírun máa ń bọ ìjà kékeré kan ló ṣẹlẹ̀ so ọmọ yẹn lọ́lọ́ bá ń lé ọ̀tọ̀ làwọn tó ń jà èmi náà mọ anything àwọn ààyè so òun wà ní pẹ̀lú ọmọ ọmọ méjì àti ìyàwó ẹ̀ lọ́lọ́ bá ń pamọ́lé ọ̀nà àwọn members tó jẹ́ ẹyẹ ẹgbẹ́ wọn ó ń jà ń ta so ọ̀rí àwọn tó ń jà ọba rò pé táwọn bá kú ti rí anybody náà tó bá ti jẹ́ the same frat ẹyẹ ìṣẹ̀yẹ so kọ́ pa ọjọ́ yẹn mo sun ni disin gan mi ò rókò ẹ̀ sójú bọ̀ mo rí nínú fọ́tò torí ó jẹ́ ìbànújẹ́ sí mi ò rí lọ́wọ́ òkú ẹ̀ mo kàn rí pàbúrò mi wà nílẹ̀ ó sùn báyìí ó ní máàkì bí orí báyìí àti bí ọrùn báyìí so bọ̀ wọ́n tí pọ́psí mi sọ ni pé wọ́n yìnbọn fún wọ́n dẹ̀ tún ṣá pé wọ́n kọ́ ṣá kó tó wọ́n yìnbọn fún wọ́n wá ẹ̀ṣẹ̀ wá ṣá so ikọ́ yẹn dẹ̀rẹ́ ó jẹ́kọ̀ọ́ tó kán mí lóminú gan pé ah lẹ́yìn ọmọ yìí èmi tún lọkùnrin tó kù lọ́wọ́ bàbá yìí èmi náà fi jáde síta pé n gbọ́dọ̀ revenge so ẹ̀sán yẹn mo rò pé n gbọ́dọ̀ gbẹ̀sán torí ó jẹ́ kan tó bà mí nú jẹ́ gan. ẹ̀gbọ́n tí Usman ló wí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n bá mọ arákùnrin yìí ẹ wò bí ṣe ń sọ̀rọ̀ ṣe ń sọ̀rọ̀ bíi wípé ṣé ẹ mọ̀ wípé ọ̀rọ̀ tó bá dá ní lójú àwọn bàbá mi Yorùbá ló sọ pé kì í kọsẹ̀ létè ẹ̀gbọ́n bíi ti ń sọ̀rọ̀ pé ẹ ẹ ẹ gbá wọn ẹ gbá wọn ọ̀rọ̀ tó sọ ṣùgbọ́n kékeré lẹ gbọ́ yìí o lẹ́nu usman tí wọ́n ń pè ní petty kékeré lẹ gbọ́ yìí ah! ọmọkùnrin táyìn náà ń wò yìí ọmọkùnrin táyìn ń wò yìí ah! bẹ́ẹ̀ gan bá ń wojú ẹ̀ ẹ̀ rí pọ́ dàbí wípé ẹnìkan tó tó níwà tútù ni kò rí ìbùfásànyà wọn kókó ẹ̀ o kò rí ìbò fásànyà ni wọ́n pè é ṣùgbọ́n gbogbo àwọn tí wọ́n bá mọ̀ ọ́n kò sẹ́ òwe èèyàn tó tiẹ̀ fẹ́ẹ́ mọ̀ ń kò rí ìbò ọ̀pọ̀ wọ́n na wà wọ́n na wà ni wọ́n mọ̀ sí ọmọ ẹgbẹ́ òkùnkùn lòun náà ọmọ ẹgbẹ́ òkùnkùn àyè mi ẹ̀jẹ̀ àkọ́kọ́ gbọ́ bóò ló ṣe dọ̀mọ̀ ẹgbẹ́ òkùnkùn ẹ ló sùn débẹ̀. aláròye máa wí o lọ́yà kọ̀wé àwọn èèyàn mọ̀ sí one hour. ọmọ ọdún mélòó ni. àwọn twenty three years. bolongbe. owó dèdè oko ọmọ abẹ́òkúta ni mi àwọn nisa ni mi abúlé nisa níṣẹ́ fọgànáísà ni mo kọ́ bùkà primary school mi lọ secondary school. lórí tó lọ secondary. mọ́mí mi àti dáàdi mi ti kú. kí ló wá gbé ẹdí tọlọ́pàá. wọ́n mú mi pé mo ṣe ẹgbẹ́ ayé èmi ò nípò ọ̀kan di ayé mo kọ ayé kọ́ ni mí ni mo ń bọ̀ láti ilé láàárọ̀ kùtùkùtù ìjọ thursday ni àwọn ọlọ́pàá rí mi lọ́pẹ́ mi pé kí n wá wọn dẹ̀ ṣe máa mú mi tó yẹ kó yẹ máa ń bèèlì mi ní station mo wá lọ bá wọn lọ́wọ́ ní kí n ká lọ kí n wá lọ wọ àwọn tó wà nínú mọ́tò tí àwọn páàkì sí ọ̀kan yẹn gbà tí mi dẹ̀ ṣe mo dẹ̀ tẹ̀lé wọn lọ sí ìdí mọ́tò yẹn gbàtà dé ìdí mọ́tò yẹn ó dẹ̀ bù mí sí wọn ní kí n wọ àwọn tó wà nínú mọ́tò yìí pé ṣé mo mọ̀ wọ́n rí mo ní mi mọ̀ wọ́n rí o ó dẹ̀ kí n wọ inú mọ́tò pé ṣé bí ayé lèmi náà mo ní bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ayé ni mi oníwọ̀n ṣẹ̀ṣẹ̀ máa mú ẹ so kí ni àwọn nǹkan tó ti mú ẹ fún. ọ̀rọ̀ tí wọ́n mú mi fún yìí ni wọ́n ti mú mi fún wípé mo ṣe ayé pé mo wà náà tó pa Fawaz mo ní èmi ò sí lówó dé nígbà tí wọ́n pa Fawaz Abẹ́òkúta ni mo wà ni mo ti ń ṣiṣẹ́ rẹ̀ fẹ́ ní Randa ní ìyànà gufanti ní gbogbo ìgbà tí wọ́n pa Randa March tírì tíyàwó mi ìgbà tí mo rí bóṣù tíyàwó mi fẹ́ bímọ dé ni mo lọ sí owó dèdí oko padà ìgbà yẹn ni wọ́n á fi mú mi ní ìgbà new year ń bọ̀ wọ́n dẹ̀ bẹ́ẹ̀lì mi wọ́n tún gba fóònù mi ní station wọ́n dẹ̀ fi mi sílẹ̀. ṣé kí ló ṣẹlẹ̀ nígbà tó pa Fawaz àwọn ló pa Fawaz. mi tí n bá sọ pé àwọn kan ló pa Fawaz mò ń parọ́ mọ́ ẹyẹ ni Fawaz gala èmi wà lábẹ́kúta nígbà tí wọ́n jà ẹgbẹ́ ayé àtẹ̀yẹ nígbà tí wọ́n pa Fawaz tí wọ́n fi mú àwọn ẹ̀gúsí. wọn pa ayé kankan ẹyẹ ni mo mọ̀ tí wọ́n ní wọ́n pa ẹ̀yẹ kan ṣùfàwàs gala mo ti bá wọn ṣe meeting ó ti pẹ́ láti twenty twenty two tí mo ti kó lówóde mo ti bá wọn ṣe meeting gbẹ̀yìn. báwo ló ṣe ọmọ ẹgbẹ́ òkùnkùn báwo ló ṣe jù. ẹ̀gbọ́n kan ló gbé mi lọ ṣe ayé afẹ́ ló dẹ̀ ti kú wọn ní pé kí n ká lọ pa àwọn fẹ́ ṣe bẹ́ẹ̀ di fábúrò táwọn wọn wá gbé mi lọ sí adó adódò ọ̀tà ìbẹ̀rẹ̀ sì gbé mi lọ ṣe ayé wọ́n mú mi lọ sínú igbó kan wọ́n ṣàfàṣọ bò mí lójú àwọn èèyàn pọ̀ ń bẹ̀ ìgbà tó mú rẹ̀ ó pé à ah, ibi àbúrò yín kọ́ ló ń ṣe bẹ́ẹ̀dì wọn kò máa ń ṣe bẹ́ẹ̀dì báyìí o wọ́n dẹ̀ ní pé ah, ibi táwọn mú mi bọ̀ náà ilé ìpójú mi ti rí mo ti ṣe náà nìyẹn pé kí n gbọ́dọ̀ sọ fún ẹnì kankan mo fi dà yìí. wọ́n ná mi wọ́n kọ́ wọ́n ná mi wọ́n fún mi lọ́tí ọ̀dọ̀ tí sì mi lójú àyígi kòbókò ẹ fi tì wọ́n kọ́ ná mi wọ́n fi ọtí sì mi lójú wọ́n ní mo ti di ayé nìyẹn. arákùnrin tẹ́ ń gbóhùn lẹ́nu rẹ̀ yìí ah, ọmọ bíbí Abẹ́òkúta ni o nípínlẹ̀ Ògùn ṣùgbọ́n ìdí ìrókò ní í gbé nípínlẹ̀ Ògùn bákan náà ọmọ òrukàn ni o ẹ gbọ́ bó ṣe sọ pé òun wọnú ẹgbẹ́ yìí ṣùgbọ́n àṣírí ńlá tó tú sẹ́yìn gan wà á gbọ́ torí à ń béèrè wípé ṣebí ìjọba ni ṣebí àwọn ọmọ yìí ni àbẹ́bí orílẹ̀-èdè ṣùgbọ́n kẹ́ tó dá mi lóhùn kẹ́ ẹ̀ tó dá mi lóhùn ẹ̀já tún gbọ̀n tí one hour ẹ̀já tún gbọ̀n tó wúlẹ̀ kan. so lẹ́yìn ìgbà yẹn kí ni àjọṣe tẹ ẹjọ ní kí làwọn kan máa ń ṣe. a máa jọ ń lọ sí mítìn a máa jọ ń bọ́ àṣẹ mi náà máa ń. ẹ máa ń sọ láwọn mítìn yìí. máa ń rí sí pé ká má jalè o pé ká má jẹ ba ẹyẹ ṣe ọ̀rẹ́ pé ẹyẹ ọ̀tá wa ni wọ́n jẹ́ hmm, wọ́n máa ń ti rí ọmọ ẹyẹ ká má dèbìtì ọmọ ẹyẹ bá wà pé ọmọ ẹyẹ gbọ́dọ̀ bá wa ṣe ọ̀rẹ́ o torí ọmọ ẹyẹ àtàyè wọn ọkùnrin máa máa ń rẹ pé ẹyẹ máa ń pa ayé ni ayé náà dẹ̀ máa ń pa ẹyẹ ni o pé kí n má jẹ́ kí wọ́n pa mi o kí n má máa bá ẹyẹ ṣe ọ̀rẹ́ o àwọn ẹyẹ tí mo mọ̀ dáadáa àwọn ọ̀rẹ́ mi náà wà nínú àwọn ẹyẹ tí mo mọ̀ wọn kò máa ń ta sí mi mọ́ èmi náà dẹ̀ kò máa ń ta sí wọn mọ́ mi ń pààyàn rí mi lè parọ́ fún ìjọba mi ń pààyàn tí bá ní mo ti pààyàn rí irọ́ ni mo pa mo ti lọ sọ́pẹ́sọ̀n gbà tó ń jà rí gbọ́ mi lọ sọ́pẹ́sọ̀n gbà tó ń pààyàn nígbà tí wọ́n jà nígbà ìjà òṣèlú tí wọ́n fún wa ní owó tí àwọn kan náà làwọn ò ní kó owó lẹ̀ yáyì ọ fún wa yáyì ló fún wa ní owó òṣèlú five hundred thousand yáyì ní owó dé ìdí oko ní school area ọdún wo ni yẹn ní twenty twenty two ni wọ́n fún wa ní owó yẹn wọ́n fún wa ní five hundred thousand pé kí ọmọ ẹ̀yẹ ẹgbẹ́ ayé àtọmọ ẹgbẹ́ ayé àtàlóra kí wọ́n pín owó yẹn dẹ̀ díjà lẹ̀ àti wọ́n dẹ̀ gbà owó tó kàn mí bẹ̀ that is one thousand naira ní yẹ yẹn nígbà tí ìjà yẹn wáyé báwo lẹ ṣe yanjú ẹ ta ló bá yín yanjú ẹ. ilé ọba ló ti yanjú ẹ. ọba wo. ọba owódèdí oko ó pè é. ẹyà àtàyè pé kí wọ́n má da ìlú wú mọ́ pé kí wọ́n jọ pé kí wọ́n ṣètù ẹ̀. ẹ gbọ́ ẹ gbọ́ yìí owó tó lólóṣèlú ìgbélẹ̀ fáwọn ẹ gbọ́ yìí owó tó ló gbélẹ̀ ẹ jẹ́ kí n ṣe báyìí gbogbo ẹ̀yin tó rí ṣẹ́gi ọlà fún láwùjọ ẹ̀yin àgbàlagbà ẹ dákun bẹ́ẹ̀ bá rọ́mọ kan ládùúgbò yín tó ṣe wípé kò rẹ́ni ràn lọ léèwé ẹja ẹ ràn lọ́wọ́ ẹ ràn lọ léèwé o òun kọ́ lẹ ràn lọ́wọ́ o àwọn ọmọ tí yín tẹ̀yìn ràn léèwé lẹ ràn lọ́wọ́ torí wípé wọ́n bá di lọ́jọ́ iwájú wọ́n bá di lọ́jọ́ iwájú àwọn náà ni wọ́n mọ̀ da ìlú tí wọn ò ní fáwọn ọmọ tìyín tẹ̀ rán léèwé ń sinmi ṣùgbọ́n kàràǹkàn ló kàràǹkó lóṣèlú yìí ó ṣe bẹ́ẹ̀ ẹ gbọ́ bí ẹ gbọ́ iye owó tó gbé fún wọn ṣe é rí i pé owó yìí ẹ wo adúrú wàhálà ṣé ọmọ ìtarakùnrin ìṣọ̀pọ̀ dálẹ̀ ẹ̀já gbọ̀ lẹ́ẹ̀kan sí. aláròye máa wí o. níbo ni ẹ̀yin ẹlẹ́gbẹ́ òkú ti ń rí bọ̀ níbo lẹ ti ń rí àáké àdá àti nǹkan ìjà tẹ máa ń lò níbo lẹ ti ń rí èmi mi ní ìbọn mo ti lu àdá rí ní bídùn materials kí ló fi yàrá ṣe kí ni ó ṣẹlẹ̀ nígbà. ìgbà ìjà òṣèlú tí wọ́n ní pé kéèyàn má máa lọ síbi òṣèlú láì ní nǹkan olówó lọ́wọ́ ni mo fi lọ ra àdá mi fi ṣáyàn kankan àkàn máa fi ń ṣàdẹ̀rù bára wa ni. àwọn wo náà máa ń rán yín níṣẹ́. àwọn olóṣèlú náà ni àwọn ọ̀gá wa ni wọ́n máa ń rán àwọn ọ̀gá wa ni wọ́n máa ń pè wá. àpẹẹrẹ irú èwo náà ti rán yín bẹ́ẹ̀ rí tó ti kópa kí wọ́n pé pé òkèèrè. èyí tí a lọ sí wọ́n ní pé ká máa dúró síbi tí wọ́n bá ti ń tẹ ìka pé àgbọ̀dọ̀ jẹ́ kí wọ́n da ibi fóòtì yẹn rú iṣẹ́ tá a ṣe ń bẹ̀ nìyẹn. níbo làwọn ọ̀gá yín ti rí bọ̀. tí n bá sọ pé ibi báyìí ló ti rí bọ̀ mo pa ọmọ wọn ni mi mọ ibi tí wọ́n ti máa ń rí bọ̀ mo kàn máa mo kàn mọ̀ níbọn ni. tíjọba bá dárí jì mí ní ṣe irú ẹ̀ mọ́ tíjọba bá dẹ̀ ràn mí lọ sẹ́wọ̀n àwọn àgbẹ̀ náà mo ti anytime tó bá dùn nǹkan tó bá ti mú ìjọba ní kíjọba ṣe fún. gbogbo ẹ̀mí tó rí bá ṣẹ́gi ọlà fún láwùjọ kíró àwọn wọ̀nwọ̀nyí ọmọ máa da àdúgbò láàmú kí wọ́n mọ̀ máa da àwọn ọmọ tiyín tẹ́ ẹ rán léèwé láàmú ẹ̀tí àjọjọ ràn wọ́n lọ́wọ́ dípò wípé kólóṣèlú kan ọgọ́ọ̀bì kan kọ́ máa fún ọmọ àwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn lówó pé ẹ lọ rèé dàbì kan rú ẹ lọ rèé ṣe báyìí ẹ lọ rèé ṣe báyìí ìbẹ́ ẹ̀gbọ́n táwọn ọmọkùnrin yìí sọ wọ́n ní bí wọ́n bá rà wọ́n lọ́gbà ẹ̀wọ̀n báwọn bá padà dé ìyàkuyà náà làwọn yà ẹ tó sọ pé wọn yìí fi bẹ́ẹ̀ kẹ́kọ̀ọ́ gidi kan bọ́ bọ́ọ̀lẹ̀ bọ́ọ̀gbà ẹ̀wọ̀n táwọn bá lọ kànà káwọn kọ́gbọ́n bọ̀ ọmọ burúkú náà làwọn ò túbọ̀ yà sí. tó ìmọ̀ràn tiyín o fáwọn olóṣèlú ìmọ̀ràn tiyín fúnjọba ìmọ̀ràn tiyín náà fáwọn ọ̀dọ́ ẹ̀yin tẹ̀ ń wò wá àsomá díẹ̀ yọ̀ ń lè mí jẹ́lẹ̀ kan sí i ó tún ní ní gbogbo ìgbà kí ìgbà lágbára lọ aláwùrábí àjọṣepọ̀ tí ń bẹ láàrin wa ò ní dàrú gbogbo ọmọ nàìjíríà ẹ̀jẹ̀ ń ṣe báyìí ẹ̀yin ẹ ṣá tẹ̀lé wa ní orí tẹlifíṣàn aláròye online ní youtube ẹ máa tẹ̀lé wa ní tẹlifíṣàn aláròye lórí facebook ẹ máa tẹ̀lé wa ní tẹlifíṣàn aláròye ní tiktok lágbára lọ aláwùrábí lọ́gán báyìí iná làásìjọjọ máa gbádùn ara wa ṣùgbọ́n ẹ̀jẹ̀ yìí sọ pé ẹ̀yin náà ní jìká tẹ́ ẹ̀jẹ̀ kẹ́wù wá ọ̀yẹ̀ dànù bóyá ẹ̀yin bá ní èkè kankan ládùúgbò yín tẹ́ ẹ fẹ́ kiri rí ayé aláròyé ó gbé ẹ fàtẹ̀jíṣẹ́ ẹ̀yin ránṣẹ́ lọ́gán náà láàdé bẹ̀ lọ́gán láàdé bẹ̀ torí wípé àwa ò ní gbà à ní faramọ́ ká máa dẹ ká wá máa fọwọ́ ra oníwà àbàjẹ́ lórí wọ́n lọ lónìí o wọ́n sì padà níjọ́ mẹ́jọ lágbára lóòrùn lẹ́dùnmọ́ rẹ̀ àní jọjọ lọ̀lọ̀ ẹja tọ́lọ tí ò dénú bú àní lọ̀lọ̀ kọ̀ǹkọ̀ tọ́lọ tí ò dénú odò